auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ẹ káàsán kúrò lẹ́ka lẹ́ ṣáláàfin àlẹ́ wa gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́nìí thank you so much ìgbéyàwó ó dùn ó lárinrin ìgbéyàwó ọ̀rọ̀ ọlọ́run ni tẹ́ bá ti ríbi tí wọ́n ti ń divorce single mother year single mother dia. kò kí ń ṣe ọ̀rọ̀ ọlọ́run nìyẹn ọ̀rọ̀ ọlọ́run ò promise yín ní single home ṣóyé yín ọ̀rọ̀ ọlọ́run ó pé ọkọ àtìyàwó ẹ need to come together man and woman come together kẹ́ ẹ marry ọ̀rọ̀ ọlọ́run nìyẹn so that kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní bí ẹ ọmọ ẹ dẹ̀ need láti make ẹ happy ẹ need láti tolerate each other ẹ need láti nífẹ̀ẹ́ oníka one another ẹ gbọ́ ẹ gbọ́ kínní ìtàn because ẹ mọ ibi tí mo lọ ìwọ tó bá sọ tó wá ó wá marry ìyàwó rẹ bímọ méjì táàmù tí ara obìnrin ti ṣí nìyẹn kó mọ bẹ̀rẹ̀ sí ní gbádùn wọkọ ìgbà yẹn ni wọ́n wàá sọ wípé obìnrin kan ló ń tírígà rẹ̀ ń ta ṣé tí ìyàwó rẹ̀ náà bá wá sọ wípé ọkùnrin mi ló ń tírígà òun ṣé kíní yìí máa work out kíní yìí ò lè work out ó máa túkà ni ìkan tó fà á tó jẹ́ pé ikú òjijì fi ń ṣẹlẹ̀ lélẹ̀ ẹ níyàwó ńlé ìyàwó yín kọ́ ló ń tírígà yín ẹlòmíì ló ń tírígà yín ta ẹ ní láti jẹ́ kí ìyàwó yín tírígà yín nítorí ọjọ́ alẹ́ ṣẹ́ni tó bá dọjọ́ alẹ́ yẹn ẹ ní lè sáká mọ́ ní ẹ̀yìn ọkùnrin ẹ̀ní lè sá káàkiri mọ́ ẹ̀ ń tẹ̀lélé ẹ̀ tẹ̀lélé ẹ̀ tẹ̀lé oríṣiríṣi ẹ̀ní lè ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ ìyàwó yẹn nìkan ló máa wá kù ìkan tó fà á tí okó fi ń kú nìyẹn obìnrin tó wá ń sá fún yẹn obìnrin ló wà á jókòó tì ó dẹ̀ ní ṣe káàkiri mọ́ maybe perhaps kò sí agbára much maybe perhaps kò sówó yẹn much perhaps ó ti dàgbà jù àwọn tó obìnrin tẹ̀ ń kọnu sí wọ́n wòye bẹ́ẹ̀ ti dàgbà jù ó wá kó obìnrin yẹn nìkan ìgbà wo ni okó wà ní kú pátápátá ó kú pátápátá ni torí obìnrin tó ń sá fún tó kọ̀ kóbìnrin yìí kọ́ ló ń tírígà rẹ̀ òun nìkan ló kú ẹ̀ kú why not ọkàn ni gbàgbọ́ ọkàn ni ẹ má jẹ́ kí wọ́n deceive yín ọkàn ló máa gbé sí pé obìnrin tó wà nílé yìí is the best àwọn obìnrin tó wà nílé yìí àwọn ni the best until tí kò bá sẹ́nìkan kò bá sí mọ́ àwọn ni kó máa tírígà ẹ torí ọjọ́ alẹ́ torí ọjọ́ alẹ́ tó bá ní síyàn kankan kò sí tírígà tírílà kan ìyẹn tó tírígà ẹ yàtọ̀ sáwọn tó wà nù lé yẹn ẹ ní láti work it out tẹ bá fún obìnrin ní low energy nílé obìnrin máa fún yín ní low energy nísì sórí kan wà lẹ́lẹ́ báyìí tíyàn kan ti fídíò rẹ̀ sí mi tí mo rí máa kan tó kú mi so rest in peace àwa lọ àwa àbọ̀ ọ̀rọ̀ obìnrin náà ni ìyàwó wà lé kí obìnrin wá rí bí mo ṣe ń ṣe bí mo ṣe ń ṣe bí mo ṣe ń ṣe èèyàn tí ọkọ mi nífẹ̀ẹ́ sí èèyàn tó fẹ́ràn jùlọ ìta ló wà ẹni láti work it out ẹ ní láti work it out nítorí ọjọ́ alẹ́ tí ọba wa rí ìwọ ọkùnrin tá a bá rí i pé obìnrin kan wà tó nífẹ̀ẹ́ tó ń tírígà ẹ̀ ó bẹ́tà ọ̀rọ̀ mi lélẹ̀ má jẹ́ kí ìyàwó rẹ̀ mọ̀ nítorí ẹ̀mí kúkúrú tá obìnrin ò bá ní ẹ̀mí àti ṣe wàhálà tó yẹ yín ó máa máa ṣépè one way or to the other wípé èèyàn ò bá mú ẹ ó máa mú àwọn ọmọ torí ọjọ́ alẹ́ then bí wọ́n ti ń yàbàrá àwọn ọkùnrin púpọ̀ wọ́n pè mí wọ́n ní obìnrin ìyàwó wọn fún wọn ní low energy ìyàwó wọn pa testus rán wọn ìyàwó wọn ò jẹ́ káwọn ṣe kí ló dé àwọn obìnrin lóòótọ́ wọ́n ní level bí wọ́n ṣe mọ́ wọ́n á fẹ́ bring obìnrin dé level tiwọn rárá ìwọ lọ́kọ ìwọ ló máa máa sọ fóbìnrin yẹn pé bí ìwọ ṣe fẹ́ lélẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ lélẹ̀ ìbásùn ó ní lot of advantage ẹ̀yin ọkùnrin àti obìnrin tẹ́ bá ń gbọ́ ìwọ tó bá ní ọkọ lé wà bí ìwọ tó níyàwó ẹ máa ṣe ó wà lára nǹkan tó ń flush brain tó ń jẹ́ kí brain ní good memory ó wà lára nǹkan tó fún ní good hormone ó dẹ̀ wà lára nǹkan tó jẹ́ pé ó máa ń jẹ́ kóbìnrin happy in fact ìbálòpọ̀ ó máa ń delay menopause ìbálòpọ̀ kó mọ́ ó máa ń jẹ́ kí journey menopause kó wà enjoyable ìbálòpọ̀ kò ń jẹ́ kóbìnrin tètè kó tètè darúgbó ó máa ń jẹ́ kóbìnrin wà fresh ìbálòpọ̀ jẹ́ nǹkan tó dáa so ẹ má jẹ́ kí wọ́n ẹ̀yin ọkùnrin náà ẹ má jẹ́ kí wọ́n pa testosterone yín because pé okó ń le ara ìdùnnú ni arápójú fresh ni ìwọ ó ń help two parties ẹ má jẹ́ kó obìnrin tẹ̀mù yín down ìyàwó mi ẹ mò ń pìtì rẹ mo filẹ̀ fúngbà díẹ̀ ẹ kó lo three months tẹ̀lé ọjọ́ ń gbé tẹ̀lé ọjọ́ ń gbé láì ṣe pé bóyá ó síkì láì ṣe pé ìwà lọ́nà jìnnàjìnnà hmm. in fact i have this advice for you ẹ̀yin tẹ̀ wà lọ́nà jìnnàjìnnà tíyàwó yín ò súnmọ́ tó wà tó wà close pẹ̀lú yín ṣóyẹ yín èmi ò advice obìnrin kó yàn àlè o ǹjẹ́ yín advice ọkùnrin náà kó yàn àlè but ìwọ ló mọ the best fún, fún ara rẹ ẹ máa ṣe communications ẹ máa ṣe fídíò ẹ máa flex pẹ̀lú ara yín ẹ máa ginger ara ọkàn ara yín through video ẹ má ọ̀rọ̀ ẹ má jẹ́ kí ọ̀rọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ à ń bára ẹni sùn yìí ṣóyẹ yín ẹ má jẹ́ kó kúrò láàrin ìwọ àtọkọ rẹ̀ ẹ má jẹ́ kí ìgbéyàwó yẹn sá wa because tẹ́ ẹ bá kí tẹ́ ẹ bá kí ń sọ lórí fídíò àbí lórí call tẹ́ ẹ bá dé báwo lẹ ṣe fẹ́ báwo lẹ ṣe fẹ́ pick up báwo lẹ ṣe fẹ́ pick up ọ̀rọ̀ ọ̀rọ̀ tí yàn ń gbọ́ nígbà míì òun ló ń jẹ́ kí ara ginger nǹkan tí yàn ń rí òun ló ń jẹ́ kí ara ginger bẹ́ẹ̀ kò sí ọ̀rọ̀ kò sí èyí tẹ́ ẹ ń wò fún ara yín at the end of the day ó máa sá wa tẹ́ ẹ bá dé gan ẹ lè pick instead ẹ máa máa pick ẹ lọ́ máa máa lọ ẹlòmíì ẹlòmíì mi ló ń ginger yín obìnrin bá ń jíjà yín ijọ́ obìnrin yẹn ọmọ ọlọ́mọ ni ó lè jẹ́ ìyàwó ìyàwó ijọ́ kẹjọ́ kan máa máa lọ ìyẹn mélòó fẹ́ mọ change infections ló wà everywhere and there everywhere and there ẹ obìnrin tó wà nù ẹ jẹ́ yín alẹ́ ẹ jẹ́ yín alẹ́ ẹ obìnrin research gbé bí àwọn ti active gbogbo nǹkan tí wọ́n fantasize yẹn wọ́n á fẹ́ mú lò torí gbà yẹn wọ́n ti wà relax wọ́n ti wà relax ìyàwó rẹ ti wá wà relax fún ẹ ìgbà ẹ̀yìn wọn kò fẹ́ gbé jà síta àwọn míì gan wọn wà ṣe é gan wọ́n ti gbàgbé ìyàwó wọn tó wà nílé kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá gbàgbé ìyàwó rẹ tó wà nílé definitely ó yẹ kó mọ̀ pé èèyàn ló náà alárara ni nǹkan tí wọn náà fi náà filẹ̀ ṣé nítorí pé wá sọ pé ó jọkùnrin ó fẹ́ fi pé obìnrin máa paná ó paná tiẹ̀ àwọn obìnrin wọn ni wọn ò ní paná ẹ̀ èpè ni wọ́n níṣẹ́ tí wọ́n fi paná rẹ̀ èpè ni wọ́n fún ẹ èpè yẹn sì ń jà wọ́n fún ẹ lépè lóru wọ́n wá sọ pé wọ́n wá ẹ̀pù wọ́n á ṣe bí ẹni pé àwọn gbàdúrà fún ẹ irú ọ̀ ni kò lè gbà so nínú ìbásùn nínú ìbásùn ó ní àdúrà gbà nínú ìbásùn lẹ ti ń fẹ́ràn ara yín ní ìfẹ́ yìí ò ti ní sáwà nínú ìbásùn obìnrin ò dẹ̀ mọ́ mọ́ yóò obìnrin ò mọ ọmọ yóò ọkọ dídò ọkùnrin yẹn kò mọ ọmọ yóò bò dídò òbò yóò bí bá sùn because tó pé tó bá jẹ́ lẹ́nìí tó bá fẹ́ jẹ́ lọ́dà tó ń bá fún ẹ o bẹ̀rẹ̀ sí ní complain yẹn o bẹ̀rẹ̀ sí ní complain yẹn ẹ má jẹ́ kí obìnrin fún inú energy ẹ má sì jẹ́ kí ọkùnrin náà kó fún inú energy ẹ ṣé ẹ̀ṣẹ̀ ni ajia ẹ̀ṣẹ̀ kọ́ ọkọ rẹ tó ti wá sọ́dọ̀ rẹ for some days for some days ní tó ti ń lọ two weeks ó ti ń lọ three weeks ó ti ń lọ four ó dìbẹ̀ bó ba ṣe fẹ́ sí. Si ẹ̀tọ́ rẹ ni pé kó lọ bèrè aláàjì kí ló wá dé mọ́ dákẹ́ mọ́ bẹ́ẹ̀ gbogbo bá ṣe ń dákẹ́ mọ́ bẹ́ẹ̀ yẹn ó ti ń ṣépè fún nìyẹn kò dẹ̀ dá ẹ̀tọ́ rẹ ni pé kó bèrè pé aláàjì kí ló dé mi ìrú yìí mo ní ẹ jùrù sí wọn ẹ jùrù sí wọn kí ló ń wá tàtíyàwó rẹ ò ní kí ló ń wá tàtí ọkọ rẹ ò ní mo ní ẹ síra yín ẹ jẹ́ kí ẹ mọ tírígà ara yín torí ọjọ́ alẹ́ ẹ work out ẹ work out come back home come back home ó bá dọjálẹ́ tó kò sí kankan ìyàwó yìí ló máa kù ìyàwó yìí máa kù ẹ booster wà ń ta trigger wà ń ta trigger wà ń ta ẹ̀tẹ́ ni lọ́jọ́ alẹ́ ẹ̀tẹ́ ni lọ́jọ́ alẹ́ so ó bẹ́tà ẹ jẹ́ kí trigger yín booster yín kó jẹ́ òbò ìyàwó yín ẹ wọ́ọ̀kì ẹ̀ pẹ̀lú ọkàn yín ìkan tẹ́ ẹ bá fẹ́ ìkan tẹ́ ẹ bá fẹ́ gbogbo ìkan bá fẹ́ mi ò rí kankan tí ò possible mọ́ láyé sí mi ò rí kankan tí ò possible mọ́ láyé sí ìyàwó mi gbẹ mo fẹ́ kan sanra pẹ̀lú ògo ọlọ́run ó possible ìyàwó mi tínrín mo fẹ́ kó ṣe kiri àbí báwa o ìyàwó mi ó pẹlẹbẹ níwájú ẹ work it out work it out àti fún yín lórí ọ̀fẹ́ ẹ ní ẹ pẹ̀ one pound by two fún anything ẹ bá fẹ́ ẹ pè wá ṣóyẹ yín ẹ jẹ́ kí ìyàwó yín àbí ẹ ó gbẹ jù ó fẹ́ kó wet àbó wet jù ó fẹ́ kó gbẹ mo ní ẹ pè wá agbára náà ká jẹ́ kí ìyàwó ẹ jẹ́ kó jẹ́ trigger because ìta mélòó ló fẹ́ mọ change ó ń change kádàrá rẹ̀ ó ń change àrùn kí ló dé tó bá wá yá ó máa di tiẹ̀ ó máa di ti àwọn ọmọ ó máa di ti gbogbo ẹbí ó máa di tara wọn máa sunkún ká àbí yes AIDS is real HIV AIDS is real is real ẹ jẹ́ kí trigger yín booster yín kó jẹ́ òbò ìyàwó yín that is my own torí pé kí ni torí ọjọ́ àti sùn torí torí ọjọ́ àti sùn àwọn àwọn ọmọ mi báyìí àwọn yẹn nílẹ̀lẹ̀ ní nílẹ̀lẹ̀ bíi wọ́n ní ẹ ọmọ wà lẹ̀ ìyàwó mọ̀ wọ́n ẹ̀sẹ̀ kọ́ àwọn ọmọdé èpè àti lọ sọ́run kọ́ bẹ́ẹ̀ bá sì tẹ́ bá dẹ̀ rí ìyàwó yín wanting bí ó ti ṣe kan ẹ mọ̀ dé mọ́lẹ̀lẹ̀ ẹ suspect one or two things ẹ pé ṣóyẹ yín irú nǹkan tó fa bí máa kan ṣe kú nìyẹn wọ́n ní àwọn ọmọ sss ọkọ dẹ̀ ti mọ̀ kí ló dé tó pa kí ló dé tó pe ìyàwó ẹ̀ kí ló tó bẹ̀ sọ pé òun fẹ́ ṣe revenge ẹ bá ní fẹ́ ṣe revenge àwọn míì revenge orí ẹ̀ ló máa jábọ́lé lórí àní ẹ sọ̀rọ̀ síta ẹ jẹ́ kí family yín bá dá kó bá yín dá sí kí gbogbo ẹ̀ tán bẹ̀ kí fámìlì yín tó bá fẹ́ tó bá lè forgive forgive ó bá sì lè forgive kó ní kálukú túká ní ní tùbínùbí àmọ́ pé ẹ mọ́ para yín yẹn ẹ mọ́ para yín ọmọ ọ̀hún tó máa ń gbé kọ́kọ́ mi ṣé mo lè gbà kọ́kọ́ mi fẹ́ lò mí yes kọ́kọ́ mi fẹ́ lò in as much as kò fìyà jẹ mí kò fi bí kò fi jẹ mí kò sì fi ebi ìsàlẹ̀ náà kò fi jẹ mí everything lọ lérò lórò bẹ́ẹ̀ kún ilé wa kí wọ́n fún wa ní distance kí wọ́n separate ilé wa so that ànímọ̀ kùn síra wa nínú ànímọ̀ sí wàhálà síra wa kí wọ́n fún wa ní distance nítorí ẹ̀mí gúngùn tó yẹ yín káàdì àmọ́ wà happy so that kéèmí fi free tó yẹ yín ọkọ bá sọ pé òun fẹ́ yàwó mi o no problem but wọ́n need láti separate fún wa ní separate rooms eh, separate houses so that kí n free kọ́kàn mi free ṣó yẹ this is on point by two using my words for others ẹ̀yin ọkùnrin think about it tí tírélà ìwọ tírélà rẹ ìta ló wà tí ìyàwó rẹ bá rí tírélà ta nǹkan how will you feel ẹ fi gúnra yín lára ẹ jẹ́ kí ìgbéyàwó yìí ẹ jẹ́ kó work because tẹ bá ní tírélà yìí ìta ló wà ẹ jẹ́ pé there is no there no use of eh, kò sí usefulness marriage kí lè sọ fún àwọn ọmọ tó wà ń ta pé marriage o is for some time ẹ bá ti bímọ méjì tírélà ọkọ mi wà ń ta why Bye for now.